Jòhánù orí keje. lẹ́yìn èyí jésù ń lọ káàkiri ní ilẹ̀ gálílì nítorí kò fẹ́ máa káàkiri ilẹ̀ jùdíà mọ́ nítorí àwọn júù ń wá ọ̀nà láti pa á ó fẹ́rẹ̀ẹ́ tó àkókò àjọ̀dún àwọn júù nígbà tí wọ́n ń ṣe àjọ̀dún ìpàgọ́ ní aṣálẹ̀ àwọn arákùnrin jésù sọ fún un pé. kúrò níhìn kí o lọ sí jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ lè rí iṣẹ́ tí ò ń ṣe nítorí kò sí ẹni tí ń fi ohun tí ó bá ń ṣe pamọ́ bí ó bá fẹ́ kí àwọn ènìyàn mọ òun tí o bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn aráyé. àwọn arákùnrin rẹ̀ kò gbà á gbọ́ ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀. jésù dá wọn lóhùn pé. àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó ìgbà gbogbo ni ó wọ̀ fún ẹ̀yin ayé kò lè kórìíra yín èmi ni wọ́n kórìíra nítorí ẹ̀rí mi lòdì sí wọn nítorí pé iṣẹ́ wọn burú ẹ̀yin ẹ máa lọ sí ibi àjọ̀dún èmi kò ní lọ sí ibi àjọ̀dún yìí nítorí àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó. nígbà tí ó wí báyìí tán ó tún dúró ní ilẹ̀ Gálílì lẹ́yìn tí àwọn arákùnrin Jésù ti lọ sí ibi àjọ̀dún náà òun náà wá lọ ṣùgbọ́n kò lọ ní gbangba yíyọ ni ó yọ lọ àwọn júù bẹ̀rẹ̀ sí í wá a níbi àjọ̀dún náà wọ́n ń béèrè pé. níbo ni ó wà. oríṣiríṣi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ àwọn kan ń sọ pé. ènìyàn rere ni. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. rárá o ó ń tan àwọn ènìyàn jẹ ni. ṣùgbọ́n wọn kò sọ ọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí wọ́n bẹ̀rù àwọn júù nígbà tí àjọ̀dún ti fẹ́rẹ̀ kọjá ìdajì jésù lọ sí tẹ́ḿpìlì ó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ẹnu ya àwọn júù wọ́n ń sọ pé. báwo ni eléyìí ti ṣe mọ ìwé tó báyìí nígbà tí kò lọ sí ilé ìwé. jésù dá wọn lóhùn pé. ẹ̀kọ́ tèmi kì í ṣe ti ara mi ti ẹni tí ó rán mi níṣẹ́ ni bí ẹnikẹ́ni bá fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run olúwa rẹ̀ yóò mọ̀ bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ti ọlọ́run tàbí bí ó bá jẹ́ pé ti ara mi ni mò ń sọ. So ẹni tí ó bá ń sọ ti ara rẹ̀ ń wá ògo ti ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń wá ògo ẹni tí ó rán níṣẹ́ jẹ́ olóòótọ́ kò sí àìṣòdodo nínú rẹ̀ mo ṣe bí Mósè ti fún yín ní òfin síbẹ̀ kò sí ẹnìkan nínú yín tí ó ń ṣe ohun tí òfin wí nítorí kí ni ẹ ṣe ń wá ọ̀nà láti pa mí. àwọn ènìyàn dá a lóhùn pé. nǹkan kọlù ọ́ ta ni ń wá ọ̀nà láti pa ọ́. Jésù dá wọn lóhùn pé mo ṣe iṣẹ́ kan ẹnu ya gbogbo yín nítorí pé mo ṣe fún yín ní òfin ìkọlà ẹ̀ ń kọlà fún ènìyàn ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n òfin yìí kò bẹ̀rẹ̀ pẹ̀lú Mósè àwọn baba ńlá wa ni ó dá a sílẹ̀ ẹ̀yin ń kọ ìlà ní ọjọ́ ìsinmi kí ẹ má bàa rú òfin Mósè ẹ wá ń bínú sí mi nítorí mo wo ènìyàn sàn ní ọjọ́ ìsinmi ẹ má wo ojú ènìyàn ṣe ìdájọ́ ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ ẹ̀tọ́ àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù bẹ̀rẹ̀ sí í sọ pé. ẹni tí wọ́n fẹ́ pa kọ́ yìí. wo bí ó ti ń sọ̀rọ̀ ní gbangba tí wọn kò sì sọ ohunkóhun sí i àbí àwọn aláṣẹ ti mọ̀ dájú pé òun ni mẹ̀sáyà ni. ṣùgbọ́n eléyìí kò lè jẹ́ mẹ̀sáyà nítorí a mọ ibi tí ó ti wá nígbà tí mẹ̀sáyà bá dé ẹnikẹ́ni kò ní mọ ibi tí ó ti wá. ni jésù bá kígbe sókè bí ó ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó ní òtítọ́ ni pé ẹ mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá ṣùgbọ́n kì í ṣe èmi ni mo rán ara mi wá olóòótọ́ ni ẹni tí ó rán mi tí ẹ̀yin kò mọ̀ èmi mọ̀ ọ́ nítorí láti ọ̀dọ̀ rẹ̀ ni mo ti wá òun ni ó sì rán mi níṣẹ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ẹnikẹ́ni kò fi ọwọ́ kàn án nítorí àkókò rẹ̀ kò tí tó. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn gbàgbọ́ wọ́n ń sọ pé bí mẹ́sàáyà náà bá dé ǹjẹ́ yóò ṣe iṣẹ́ ìyanu ju èyí tí ọkùnrin yìí ṣe lọ. àwọn Farisí gbọ́ pé àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí láàrin ara wọn nípa Jésù àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá rán àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì pé kí wọ́n lọ mú Jésù wá Jésù bá dáhùn pé. àkókò díẹ̀ ni ó kù tí wọ́n ó lò pẹ̀lú yín lẹ́yìn náà wọ́n ó lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹ ò wá mi ẹ kò ní rí mi ibi tí mo bá wà ẹ kò ní lè débẹ̀. àwọn júù bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. níbo ni ọkùnrin yìí yóò lọ tí àwa kò fi ní rí i àbí ó wá fẹ́ lọ sí àárín àwọn ará wa tí ó fọ́nká sí àárín àwọn gíríkì ni. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí tí ó sọ pé ẹ ó wá mi ẹ kò ní rí mi níbi tí mo bá wà ẹ kò ní lè dé ibẹ̀ nígbà tí ó di ọjọ́ tí àjọ̀dún yóò parí tí í ṣe ọjọ́ tí ó ṣe pàtàkì jùlọ jésù dìde dúró ó kígbe pé. bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó wá sọ́dọ̀ mi kí ó mu omi ẹni tí ó bá gbà mí gbọ́ láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sun jáde gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ó wí èyí nípa ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ yóò gbà láìpẹ́ nítorí nígbà náà ẹnikẹ́ni kò ì tí ì rí ẹ̀bùn ẹ̀mí gbà nítorí a kò ì tí ì ṣe Jésù lógo nínú àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àwọn kan ń sọ pé. òun ni wòlíì tí a ń retí ní tòótọ́. àwọn mìíràn ń sọ pé. ó ní mẹ̀sáyà. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. báwo ni mẹ̀sáyà ti ṣe lè wá láti Gálílì ṣebí ìwé mímọ́ ti sọ pé láti inú ìdílé Dáfídì ní Bethlehem ìlú Dáfídì ni mìsáyà yóò ti wá. ni ìyapa bá bẹ́ sáàrin àwọn ènìyàn nítorí rẹ̀ àwọn kan nínú wọn fẹ́ mú un ṣùgbọ́n kò sí ẹni tí ó fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì tí wọ́n rán lọ mú jésù padà dé ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn fárisí wọ́n bi wọ́n pé. kí ló dé tí ẹ kò fi mú un wá. àwọn ẹ̀ṣọ́ ọ̀hún bá dáhùn pé. ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí àwọn Farisí bá bi wọ́n pé. àbí ẹ̀yin náà ti di ara àwọn tí ó ń tàn jẹ ṣé kò sáṣì ẹnìkẹ́ni nínú àwọn aláṣẹ àti àwọn Farisí tí ó gbà á gbọ́ a ti fi àwọn ènìyàn wọ̀nyí tí kò mọ òfin Mósè gégùn. ọ̀kan nínú àwọn Farisí ọ̀hún ni Nikodemu ẹni tí ó lọ sọ́dọ̀ Jésù nígbà kan ó bi wọ́n léèrè pé. ǹjẹ́ òfin wa dá ènìyàn lẹ́bi láì jẹ́ pé a kò gbọ́ ti ẹnu rẹ̀ kí a mọ ohun tí ó ṣe. wọ́n dá a lóhùn pé. àbí ará Gálílì ni ìwọ náà lọ wádìí kí o rí i pé wòlíì kankan kò lè ti Gálílì wá